Ladies and gentlemen, what you are witnessing is the filming of the national defense part of the people and the faculty of the Nigerian Army, which is one of the two of the model of the Thank you.

Okay, Wow. Wow. Yes. guy, a fit guy. A fit guy. How you doing?

Okan ló mọ sórí. Ọ̀dínà. Okan ló mọ sórí. Kò ṣeré mọ́ ni. dìbò fún wọn ní dìbò fún wọn dìbò àdìbò fún. fún lọ́wọ́ Kò ní wọlé kò ní wọlé ó ti wọlé. Ó ti gbé fún wọn ní gbé fún ní ó ti gbà ọ̀rẹ́dì. Iṣẹ́ kan gbà ó ti gbà ọ̀rẹ́dì. Bẹ́ẹ̀ Kò sí nǹkan méjì. Ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ni nàìjíríà sì máa dáa ìgbàgbọ́ tiwa nìyẹn awíkòkò ni a sọ lójú ọlọ́rọ̀ tọ́lọ́rọ̀ bá gbọ́ kò sí babalábàbọ̀ ọlọ́rọ̀ ó ṣe kò sọ́tẹ̀ kò sọ́tẹ̀ kò sọ́tà ẹja fọwọ́sowọ́pọ̀ ni ọmọ ìyá kan náà ni gbogbo wa aṣíwájú tó wọlé ó ti ṣe rí ẹ jẹ́ kó lo ọpọlọ tó lò nípínlẹ̀ èkó kó fi tún orílẹ̀-èdè nàìjíríà ṣe ó máa sun gbogbo wa bọ̀ àálàáfíà àjọ ẹni mọ́ sọ̀tẹ̀ mọ́ sinmi ọ̀tẹ̀ aṣíwájú lọ́kàn ìdáríjì ó máa dáríjì gbogbo wa so kò jù bẹ́ẹ̀ lọ. team player ni God bless aṣíwájú God bless Nigeria.